ìbàdàn fararọ ìbàdàn fararọ alábàṣọpọ̀ òde. ìbàdàn ìlú orí òkè ìlú ìbùkún olúwa olúwa ṣe ọ ní ìbùkún fún onílé àtàwọn. ẹ ó ẹyọ kẹsì ìbéèrè ògo fọ́lọ́run wà lọ́run ìbùkún tí ọba kejì wá pẹ̀lú rẹ̀ wọ Ìbàdàn. Bàbá bàbá bàbá bàbá bàbá Ìbàdàn bàbá bàbá bàbá bàbá bàbá bàdá. ayé rí ife bàbá bàbá bàbá bàdá. olóńgbòjò ní bàbá egungun bàbá bàdá. ọkùnrin tójọ ọkùnrin lọ bàbá bàdá. alágbẹ̀dẹ kúndùn ọmọ gbà fún bàbá bàdá. owó ṣe ń gbó gbẹ̀rù lọ́wọ́ ẹwù ta ló ń gbé ẹwù ta ló ń gbé ẹwù ta lélébùpẹ wá wá wá abẹ́lẹ̀ sì yẹn ó yà gbé padà fún gbélé lọ́wọ́ kílẹ̀ sọ gbá báàgì lọ́wọ́ rẹ̀. gbé àpamọ́ fún padà. òye mi mà kí. òye bò. ẹjọ́ kíni rẹ̀. no ẹjọ́ no personal assistant mi na. níta ni. fúnta ni ẹ. my personal assistant. kálọ̀ fún ọ. ládùúgbò bo ládùúgbò bo. tí ọkọ wa àbí ti tiẹ̀. ó dà pé igi ń ta ẹ. gbé àgbémọ́wọ́ yẹn fún kó wá gbà yí dání. èmi ni eléyìí wọn. ẹ má bínú. gba àpamọ́. mo ní kí n fọ́lá. ẹ fẹ́ bá jù ẹ fọ́ ikú ọ̀pá ẹgbà gbà. mo ní kí n fọlá fẹ́ ń tọ́ láyé ẹni mọ́. gbé báàgì rẹ̀. wo ẹ lè wọlé ẹ lè wọlé mọ́ ẹ lè wọlé mọ́ ẹ lè wọlé mọ́ ó yá ẹ wọnú ọkọ padà kí wọn gbà yín padà. lọ́kọ́ bọ̀dọ̀ kó bẹ́tà kó bọ́ta ní ìsinyìí o àwẹ̀rẹ̀ tó pé wọn tí wọ́n ti bẹ̀rẹ̀ òsì o bọ́ta. àwọn àwọn òwe ni wèrè ṣé àwọn mọ̀lẹ́bí ẹ yọ ó ti dáa o lè wọ bí o o lè wọ sọfẹ ṣé èyí ò máa dùn ẹ ó yá kó wọn padà kó wọn padà kó wọn padà ó yá ìwọ ìwọ wá ìwọ wọlé ó yá yín méje padà sínú ọkọ. gbé bọ́ọ̀sì mi wọlé. ṣé èyí ta ẹni wá wọ́n dìde wọlé ọmọ tó lẹ́kọ̀ọ́ ni wọ́ wọlé lọ wọlé lọ ní ọkọ. bàbá àbàdàn bọ̀ ọ̀tà ní ìwà olówà mú mi wọlé ìjẹ́ kó yé gbogbo yípe mi láti wáyà bàbá àbàdàn. lọ́kọ̀ sí lérí ibu ni ẹ mú mi sọ ma èmi ló lérí àwọn ìyàwó nulẹ̀. èyí ló lórí ṣùgbọ́n èmi ni ẹ̀mí rẹ̀ láfúàyà ni mí láfúàyà. àní òdìdé wọlé wọ́n lé hmm. ọkọ lọ èyí wọlé. bẹ́ẹ̀ Ghana must go kó wọlé náà sọ fún ẹ. Ah. ẹ bá ń fẹ́ rò mílẹ̀ fúnra mi ní gbè. ẹ jẹ́ ìgbà yìí. dàpọ̀ jẹ́ kó gbẹ̀rù jẹ́ gbélé yìí ọmọ káyà. máa kó dọ̀tí wọn lọ kó dọ̀tí lọ fún wọn kó dọ̀tí lọ. ìyàwó ẹgbẹ́ wà. irú ẹ kó má lè ra box àti Ghana must go. gẹ́gẹ́ bí wọ́n gbẹ̀rù lọ gẹ́gẹ́ bí olórí àwọn ìyàwó nínú ilé tó jẹ́ èmi ni ọkọ mi kọ́kọ́ sàbálé lérí kó tó lọ kó yín wá. dàkọ́ àwọn yẹn ti wọlé lọ wọ́n gbọ́ràn àmọ́ sórí ilé ọdẹ ilé ọdẹ ibẹ̀ ni yàrá ẹ wà ariwo pọ̀ jù àsílẹ̀ ẹ̀dìyẹ ọkọ̀ tí kò tọ́pátọ́pátọ́pátọ́. Are you kidding me? ilé gbà. ṣé mi lẹ sọ yẹn fún. ilé ẹ̀dìyẹ ló gbé ilé ọlọ́pàá ilé sójà inú ọ̀nà <laughs> ọlọ́dẹ ibẹ̀ nílé. you are a joker. ṣé mo tún ẹ ilé ó mọ lójú ẹ. àwàdàkẹ́ ẹ padà wá mi báyìí màmá màmá ẹ jẹ́ kí n sọ fún yín tẹ́ ẹ bá rántí wọ́n kọrin kan ẹ̀yìn dẹ̀nà kọ fún ẹ jẹ́ kí n kọ fún yín wọ́n ní ẹ̀yin màmá ẹ sẹ́ńpẹ́ ẹ lọ sẹ́ńpẹ́ mi ló kàn èmi ló kàn mí dá wá ṣẹlẹ̀ wá ṣẹlẹ̀ wá ṣẹlẹ̀ wá wọlé ẹ̀yin màmá ẹ sẹ́ńpẹ́ èmi ló kàn mí inú ilé ọkọ mi ni mo wà ó lè wọ bí ẹ lè tó ó yẹ yálà ya bàbá ńlá kọ ẹ ló kọ́lé sí bí. mo ṣáàtú yín wọlé mẹ́ màmá mo ṣáàtú yín wọlé ẹ lọ sẹ́ńpẹ́. ẹ nǹkan tó ti pẹ́ ń fún èṣù ló ń jẹ alẹ́ sẹ́ǹgbọ́n gbogbo ẹ̀yà tẹ́tí yín lẹ̀ kẹ́ gbófin mi tuntun. yọ èṣù tún gbé bí tá mọ̀ dání jẹ fún. kò burú wọn mọ túmọ̀ rẹ fún bí mo ṣe ń bá a bọ̀ torí bẹ́ẹ̀ bá bá a lọ báyìí yóò bá a kú ṣé ẹ basubasu ní o ni ọba kẹ́yẹ tó sì padà rí gbàlù lọ́wọ́ ni tó ti yẹ ìdí arẹrẹ. má ṣe rí kòkó gbélé kalẹ̀. olólùfẹ́ mi. Numb. Okay, Juno. Yes, very daddy. Do numb of ti fẹ́ gbọ́rọ̀ mi ná. Má jẹ́ fẹ́rẹ́ ní ìsìn. Wọ́n dẹ̀ sọ calmly. Gbọ́rọ̀ mi. Ṣé rí gbogbo ẹni tí ọba ti tẹ̀ lófin mi nù yín, ó ń tọ̀ rúgi oyin nù. Ṣé ti yé yín? Ó dùn rúgi oyin nù. Ah, ah, ọkọ mi àkànmú òfin wo ló wà nínú òròmọ jẹ sáwọjì ọmọ èwo tún lòfin tuntun ṣàṣẹ báyìí gbé ni. ó ti yàtọ̀ tí àná ó ti bá àná lọ tòní leléyìí ó ti yàtọ̀ sí àwọn pátá ẹtí ẹ̀ mọ́ fi wéra wọn rárá bẹ́ẹ̀ mo sọ fún yín ṣe ní kẹ́ fa balẹ̀ kẹ́ ẹ gbọ́ torí ìgbọràn ọ̀sán ju ẹbọ rúru lọ bí n bá bá yín sọ̀rọ̀ gbogbo òfin tí n bá ní ẹ tẹ̀lé bẹ́ẹ̀ bá tẹ̀lé bẹ́ẹ̀ bá fojú gún báyìí wọn kọ́ ilọ̀ lùdú èso àwẹ̀lé ni o ah, ah. bẹ́ẹ̀ mo sọ. máa wú <laughs> bá jọ̀jì lẹ́ńtọ́ papi obiada ìfimúṣe la tún fẹ́ máa ló ń lé ń bí ìwọ kò gbádọ́ paniyan ìwọ kò gbádọ́ tẹ́ ń ká má lè dákọ́ mẹ́sì. o jẹ ọ̀rọ̀ òfin mú ṣèkọ òfin tèmi ni òfin èmi bàbá àbàdàn lẹsìn tẹ̀lé. ojú sọnù mo rí mu ètè jábọ̀ ara mi bọ́ọ̀lẹ̀ ẹ bẹ́ẹ̀ ń ṣá. òbúrú ẹ jẹ́ tọ́jú gbogbo ara ẹ tó tó tètè rẹ̀ ń jábọ̀ tó ń rojú we tọ́rọ̀ yìí ọ̀rọ̀ yìí mi ìwé ìwọ́sìn lólórí onígbò lórí bá ń ṣe bí ayé bí ẹlẹ́sẹ̀. <laughs> dàkọ̀ tá a bá ń pe eléyìí eléyìí ń jẹ́ eléyìí kankan ò gbọ́dọ̀ fọhùn torí pé eléyìí jẹ eléyìí lọ kẹ̀kẹ́. Mercy Sherry. Oh my goodness, but sweetheart, <laughs> this is inappropriate. You should have let us just go in and just shower and freshen up first kí ló dé. n kì í ṣe pé ní ẹ̀kọ́ bọ̀wé wọn kàn fẹ́ kà sí létí lásán ní kẹ̀kẹ́ mọ̀ bẹ́ẹ̀ ni. honestly ó máa ń fọ́ hand mi gan ó máa ń disappoint me all the time ni ó mọ owó ọkọ tó fẹ́ ó ní come down to his level ó wá gba gbé àwọn òyìnbó kàbìtì kàbìtì tọ́pọ̀lọ́ rẹ̀ ò gbé ó ti dá ẹ lóhùn sí. kó máa sanglẹ̀ lọ. ọ̀ọ́ oh, oh, sweetheart. super mario lẹ́fọ̀fọ́. you didn't hear me ìwọ mọ́mọ́ tó ń lọ ìjọba bá bá ṣe tán tá a sọ̀rọ̀ tán ẹ̀ pa gbogbo náà nulẹ̀ òun kálukú sì sùn fàkàtì. jù ń lọ. she dey hear me. she hear she hear. gẹ́gẹ́ ọmọ kọjá ìyá rẹ̀ ẹ ò mọ̀ jẹ̀yìn ọyọ jábọ́ kí ni wítọ́ ọmọ èmi bẹ́ẹ̀ mi ṣe jókòó yìí bẹ́ẹ̀ mo sọ ọlọ́run yín lọ jókòó yìí kò sí tó wí ti wọn mọ̀ bẹ́ẹ̀ mo wí fún yín ìdílé ẹ̀bùn náà tẹ̀ fún tí ì ní mọ̀ àmọ́ ìmọ̀ yìí ń gbọ́ nu ń sì túmọ̀ rẹ̀ nu ń sì gbé jẹ ngbà ń bá jẹ ilé ga ní sùmọ̀ga gbàgbé jáde bẹ́ẹ̀ mọ̀ sọ efolo ọ̀rọ̀ ohun kò burú efolo. Oh yes sir. gbófin mi ókè. òfin àkọ́kọ́ bàbá àbàdàn ní ẹni tí oorun ò bá kàn ò gbọ́dọ̀ délẹ̀kùn yàrá wọn. dákọ̀ ẹgbà wa ń bolo dáa sí ah, ah, ah, tí ẹ máa ní kí ló wà ń ó ọ̀dà tí ẹ máa ní ìpọ̀tà sí ẹ̀rọ ẹ̀kọ́ ọ̀rọ̀ tó bá ṣe kókó tí ẹ̀ fẹ́ bá wọn. fantastic fantastic. ẹlẹ́bùkún ṣé ṣọ́yọ́kú ṣọ́yọ́kú lóhùn ni tó lè dúró kan wọ́n ti fi ṣí ẹ́. ẹ̀wọ̀n tẹ́lẹ̀ oṣù tí oṣù kẹ́yìn tí ò ní sùn mí mọ̀. yóò sùn yóò jí. yóò dùn di, kejì ni ṣé bẹ́ẹ̀ bá fẹ́ sùn orun kan tẹ́ẹ̀ni sùn mí mọ̀ sọ́dọ̀ mi ló yẹ kí kẹ́ wá parí orun sí. ẹ̀yin mọ̀ ń bá wí kò sẹ́ni tó máa sùn tí ó sùn tí ó sùn kẹ́yìn. èmi kọ́ irọ́ ẹ̀yin òkú làjá kà kí n ṣe tèmi torí mi tẹ̀ ń wò yìí ẹ wo ìgbà ọdún ọdún kan ni bẹ́ẹ̀ mo sọ fún yín nǹkan kan ní ṣe mí gbẹ̀ngbẹ̀ báyìí lòkè mi ṣé n tún sọ ṣé n sọ nǹkan fún yín bí ẹ bá ti gbọ́ pé lódì mi kú ẹ má sìn mí o n ó jì n ó jì padà n ó jì padà bí n bá lo bí n bá lo ìgbà ọdún láyé n á lọ. àánú yín ṣe mí ẹ má jẹ́ kọ́rọ̀ yín dàbí ọ̀rọ̀ àwọn kan tí wọ́n ní àwọn sùn sínú ilé kẹ́nìkan kọ́ má disturb àwọn wọ́n sì gbàbẹ̀ sọdá káwọn fámìlì wọn tó. ọlọ́run ò ní jẹ́ máa ò ní jẹ́ kó kú. kò lè kú bó ṣì kú mi jogun bi mi le ń jáde mi gbé kú ẹ e lọ ṣàjàṣẹ. nbẹ̀rẹ̀ ó gbé mi lọ nbẹ̀rẹ̀ fẹ́ gbé mi lọ kò sí ẹ e, e tẹ mi ẹ tẹ mi yàrá kan ẹ tẹ mi yàrá kan ẹ tú gbogbo wíńdò lẹ̀. mo ń gbọ́. òfin ẹ̀kejì tí bàbá Ìbàdàn bá ń sùn odidi Ìbàdàn ló ń sùn ẹni. kéréde èwo ni tí wàá lọ pàfẹ́ lákùnbọ́lẹ̀ ń bẹ́ òjé gbé ókè jẹ́ wọ́n gbọ́. bàbá Ìbàdàn ní pé ẹni tí ò bá fẹ́ gúnyán láyé lọ gbọbẹ̀ lọ́run <clears throat> meaning that ẹni tí ò bá fẹ́ ṣí ọwọ́ iṣẹ́ láyé ò gbọ́dọ̀ jẹ́ àwọn. ẹ gbà mí ó sì jáde lẹ́nu ẹ. bẹ́ẹ̀ ni sẹ́. bọ́tí wọ́n ní tọkọ sílẹ̀ ẹ ló ń kà ó jẹ́ lójú. Eh, bẹ́ẹ̀ ni gbélé kalẹ̀ ntí ọkọ tí mo kọ́ bẹ́ẹ̀ nù. kí lẹ̀ mọ̀ tí mo ń ṣe tí n bá ní ìfẹ́lẹ́ nìkan kí lẹ̀ mọ̀ tí mo gbé ara. ẹ̀ǹtẹ́ kò balẹ̀ wá tẹ́yìn tí n bá gbé nǹkan ara ń kọ́ tẹ̀ fojú kó tí wọ́n máa tí wọ́n máa pè mí kí. ok no problem um, gbogbo nǹkan tẹ́ sọ ó ti yí wa pátápátá and um, um, nǹkan tí mo kàn fẹ́ bẹ̀rẹ̀ ni pé ta ló ń kàn ní alẹ́ yìí. kí ló dé tí mo ti ẹ̀ ń béèrè èmi náà lórúkún of course. ìrọ̀ máa sùn ìrọ̀ má ti sùn. ṣé o rí ohun yẹn ìgbà mi wáyà máa ń sùn tí a máa gbájú ohun déjú kú tó o bá lè fi sun ohun yẹn tó sì gálẹ̀ lórí ikú owó tí n bá kú ya àṣẹ tí n bá jẹ gbogbo ẹ̀ ló fẹ́ gbé lọ Joshua olówó àmàṣe o torí mi ló ṣe jìyà ẹ fi sílẹ̀ ẹ fi sílẹ̀. dúró dúró máma lọ bá tá a lọ jẹ ẹ̀yin ẹ dúró ẹ̀yin ẹ dúró. Baba Obadan. Baba Obadan. Baba Obadan. Baba Obadan. Ìbàdàn láwà. Èmi ò understand gbogbo másùmátọ̀ yìí o. Àbí ṣé ilé ọkọ wa jẹ́ bí ilé ẹrú ni? Ẹ̀jọ̀ kí ni importance pé wà nílé ọkọ yín tẹ́ bá lè ṣe bó ṣe wù yín? Òjì mo máa ń pé ọ̀rọ̀ tí ò ní mú pọ̀lọ́ wa ló fẹ́ bá mi sọ ìní ìwòlẹ̀ pé káàjọ kò sínú pálọ̀ káàmú ṣọ́ dàkọ̀ ṣé èèyàn rẹ́ni bá sọ̀rọ̀ kò sàn ju òrẹ́ni bá sọ̀rọ̀ lọ àti pé obìnrin tó bá wà nílé ayé tí ó bá jèrè ọmọ yóò gbọ́ ọ̀sọ́kọ ẹ̀ lẹ́nu ìhun ló mú mi jókòó bí. mọ̀mí irú mathematics wo nìyẹn ṣé nǹkan tẹ́ ń sọ fún mi sí pé obìnrin gọ̀. obìnrin ò gọ̀ ọ̀rọ̀ ẹnu wa ni mò ń gọ̀ ọ̀rọ̀ tá a sọ ní ń gọ̀. ha bìtìbá ò mọ́ mi ìwọ ọmọ yìí ò ní ìbáyé mi jẹ ṣé ìwọ ọmọ pé èmi lélẹ́yìí àwọn ìyàwó èmi là ìyàwó àkọ́kọ́ níbí wọn lè fi mí jẹ balógun tán kí n tún máa lọ wá ṣe kíká ìyá mọ̀ tẹ́ni ó fẹ́ kí n jẹ́ bàbá ẹ̀ tí mi bá gbọ́ ọ̀sẹ̀ lẹ́nu. so ó tẹ́ yín lọ́rùn kẹ́ máa lò bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ló yẹ tẹ́ mi lọ́rùn mi sì lò ọ̀dọ́ mú ṣe là ń gbé òfin mú ṣe dẹ̀ àṣì nípẹ́ lọ ànípẹ́ lọ láṣoṣù mẹ́ta wa tán làwọn ò lọ làwọn àwòye tó kù náà wọ́n tún wá àwọn náà tún lóṣù mẹ́ta wọ́n tún lọ kò ní mí lára. padà bíi ti báwo mọ mi ṣé ẹ lè sọ fún wọn pé ẹ padà mọ ni. eléyìí pọ̀ mà ní ẹ ń fẹ́ bá tẹ́mi jẹ́ ṣé bó ṣe ń ṣe tí bàbá òbàdàn tó bá gbọ́ tó bá sọ pé ká mọ̀ lọ ìwọ ló jìyà o máa pé wọn náà gbé sínú àga tìmtìm ó rẹ ìwò eré afẹ́ pa wo ó mọ lọ ta ayi ẹ̀wà ó gbé orí ẹ̀kú tẹ́ ó gbélé lérí òsì ga wọn mọ tètè rí àtàjà èmi ò mọ tàbí tó ìyẹ ọjẹ mi kan wọ ló jìyà. ẹ o kò sígbà táwa gan táwa ní padà mú ìwé òfin tiwa gan tá máa mú sílẹ̀ fún inú ilé. dàkọ mo ti pé nǹkan rìn lérí ẹ nǹkan bá yà ó òbí lọ́pọ̀ tí tútù bọ́ǹbìta kò sùn tó bá ti jí ọ̀nà iléèwé ẹni kó mọ̀ lọ mọ̀ lémi síta mò ń sọ fẹ́ǹsì ò lọ́wọ́ gbọ́. nǹkan mi ti ń wọ̀rọ̀ bàbá àbàdàn báyìí bàbá ẹ̀ ló bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ ọmọ àlè ní mi gbọ́dọ̀ sọ lójú àwọn ìyàwó tó kù pọ̀ ọmọ àlè ní wọ́n sì sọ pé òótọ́ ni wèrè o sì ga bíi bàbá àbàdàn. àwọn ilé ibùkún ni a ò gbọ́ wọn ni ó yá dìde dìde dìde kó lọ dìde kó lọ lẹ́bùkún ló já ṣòkòtò sílẹ̀ tí gbogbo ẹ̀ fẹ́ ní ẹ̀. nìbàdàn o ọlọ́lá ni wá o nìbàdàn o bàbá tiwa pẹ̀lú wọn lónìí lẹ̀ bàbá tiwa pẹ̀lú wọn lónìí lẹ̀ nìbàdàn o nìbàdàn o ọlọ́ọ̀lá lẹ̀ wá. nìbàdàn tiwa owó la fi ṣayẹyẹ. bàdà ti wá. kó bẹ́ẹ̀ yẹn lọ kó bẹ́ẹ̀ yẹn lọ bàbá bàdàn bàbá tiwa kó bẹ́ẹ̀ yẹn alẹ́ àbúpọ̀ kó bẹ́ẹ̀ kó bẹ́ẹ̀ kó bẹ́ẹ̀ ẹ mọ̀ débi-débi. ah baba, ta ni ò mọ̀ yín ta ni ò mọ̀ yín ẹ̀yin transformer fáwọn tí ò ní náà ẹ̀yin lásán ọ̀bùrọ̀ fáwọn tó fẹ́ẹ́ sùn ẹ̀yin tó ní bùtíkì fáwọn tí ò lásán ah. bóyá àbá oyà bìsà sí nílá ẹ jẹ́ kí n. òkè bàdàn rí ọ. ẹ jẹ́ kí n mọ sí bàbá mi ẹ jẹ́ mọ sí. kí lè jẹ lánàá. Ah, ẹ lọ sí kì nígbà tí àkútí sí àlè bàbá mi. jẹ́ n sáré jẹun nulẹ̀ sẹ́yìn eh, tó bá kù wọ́n ta sí ọ lẹ́nu. òye àwa mi ẹ bá ti wá wọlé sẹ́yìn tó bá wá kù yẹ ẹ bá fi gba sàládì àti góńgì. bọ́lẹ̀ bẹ́ẹ̀ bọ́lẹ̀ bẹ́ẹ̀ ìbùsára. <laughs> ìwọ dúró dúró wọ́n bọ̀ra gùn dọ́ba jẹ bọ̀. bàbá mo wà bẹ́ẹ̀ yẹ. Eh, ẹ wọ́n bọ̀ pé. ẹ lẹ́wọ̀ èèyàn mọ́ ah! wọ́n gbé ní tí mo mọ ẹ jẹ́ dí o ìtọ́wò kìíní bóòlù èèyàn gbà bù orí ẹ̀ wá kọ́ bàbá ẹ̀ kéèyàn ó yẹn sí tó bu kíní eléko lóyìn náà á kàbíyèsí sì ń ta sẹ́sẹ́ ń ta sẹ́sẹ́ sí mi nímú. ẹ ra sa ẹ sa. ẹ ẹ kúlé. ẹ ṣe ilé fẹ́ bá wa ra gbogbo nǹkan la ní a ní jollof rice a ní fried rice a ní chicken a ní chicken pie gbogbo ilé tẹ́ ti fẹ́ la ní. Ah. torí tí yín náà la fi wà ń bí báyìí. ó dà bẹ́ẹ̀ ó dà bẹ́ẹ̀ ẹ̀yìn torí ti yín lèmi gan ò ṣe ní sàásùn ọbẹ̀. ẹ ṣe gan sa. sẹ́yìn lẹ́gbẹ̀ẹ́ àtàwọn ọmọ mi ṣe ń bọ̀ tí mo rí tàǹtí mo rí kinní síkìn tí ń rìn lọ́nu kí ni gíláàsì ń ṣe báyìí síkìn ń ṣe báyìí sí mi pé mo bọ̀ mọ́ ní àwọn eléyìí ni wọ́n á jẹun nù gbogbo ohun tó wà bí ni wọ́n jẹ tán tó lọ mm. èmi èrò ń jẹ tó dùn báyìí sójú èmi máa ra gbogbo ẹ̀ tán ni ah, ẹ ṣeun àmọ́tí ẹ ní kí ni pọ̀pọ́ọ̀fù pọ̀pọ́ọ̀fù tí a máa fi ẹyin inú ẹ̀ ah, a ní ó ti tán sà ah, òun lẹ fẹ́ jẹ kó hmm, láwọn àtàfẹ́ jẹ pọ̀ èmi àwọn ọmọ mi méjèèjì àti ọmọ mi tó wà níta. ó ti tán. Ah! Ah! torí owó orin máa ń rọjú ni. Ah! wà á kún wà òkè price wà òkè one thousand two la máa ń tà. ẹ ẹ gbọ́n tí mo wí o. one thousand two la máa ń tà. kíni pọ́pọ́ fún ẹ ṣe odidi kírètì ẹyin kan ẹ máa kónú rẹ ni. ẹyin ẹyọ kan náà ló wà ń bẹ ó máa ń wà òkè gan máa ń wà òkè gan bá a ṣe máa ń ṣe tọ̀dọ̀ wá ń bíbà one thousand two ni. ẹgbẹ̀rún kan àti bẹ́ẹ̀ ni sá. méjì àwọn ìtí ẹ̀pọ̀n ròdòrò tí wọ́n yí láta ẹ̀ ṣé chicken yìí sá ẹ bá mú lọ ìlú èbó mo jẹ gbogbo ẹgbẹ̀rún. <laughs> ó máa ń wà òkè tẹ bá ah. jẹ máa láìkẹ ẹ̀gbọ́n. ẹ bí èlò ló ń bá dé. Ah, two thousand five lẹ́yọ kan. òkè ìbàdàn ẹni. two five lẹ́yọ kan. ẹgbẹ̀rún méjì àti ààbọ̀. bẹ́ẹ̀ ni sá. odidi ẹ di àbí òun nìkan. ẹyọ kọ̀ọ̀kan two five. ẹ mọ̀ tí kèké mọ̀ ṣe ojú chicken. two thousand five ni sá ata ti wà ń bẹ̀ gbogbo ẹ̀ ló ti wà ń bẹ̀ o. tí èmi àwọn ọmọ méjèèjì àwọn mẹ́rin la fẹ́ jẹ bí èlò nù. ten thousand lẹ́yìn mẹ́rin. ẹgbẹ̀rún mẹ́wàá. tẹ bá fẹ́ jẹ ọkọ̀ kan ni o tẹ bá máa jẹ méjì méjì twenty thousand ni ṣùgbọ́n tó bá yẹ pé ọkọ̀ kan lẹ máa jẹ ten thousand. ẹ bá wa sí méjì méjì. méjì méjì twenty thousand. twenty twenty twenty ọ̀gá kò tó ń tẹ́mi nìkan ó jẹ. mélòó ni kí n pàṣà. ẹ náà tiẹ̀ ń rò torí tẹ́mi ó bá jẹ lè mẹ́fà. ah right. okay sir. Ah. Ah, ẹ dákun. ok sir. bàbá olóyè <laughs> bàbá olóyè olóyè olóyè ìyá ń jẹ yín orí ń ta yín olóyè ojú yín rèé. Ah. ayé àwọn ọmọ ìmọ̀ tí a ta o kọ́mọ́mọ́ mojú kọ́mọ́mọ́ ra báyìí tí mo rí pé fọ́ọ̀mù rọ̀ mú gbé ni ẹ́ nígbà wọn bá mú odidi owó oṣù tí ẹ ń gbà lóṣù kí ẹ fi jẹ́ ń jòkó ẹ̀ kan kò burú tẹ́lẹ̀ mojú ni ti yàn ta lónìí. Ah. Ah. kí lẹ fẹ́. àmàlà ń kọ̀kọ́ jẹ̀bi mẹ́rin. ó wà ó wà ó wà. ẹ̀wọ̀ méjì ti tó jà. méjì ti dẹ̀yìn chicken wà. Ah, ayé ẹlòmíì mọ̀ ti ta tiẹ́ ẹlòmíì mọ̀ ti bàjẹ́ tí òun mojú jẹ́ mọ́ra a ah. ọ ọ kò a ah, ọ̀dà ọ̀dà tẹ mọ̀ pé dìndín yìí ṣé ṣé nǹkan ọmọ mú yín ni ṣé wàá dúró bẹ́ẹ̀ ṣé owó tí wọ́n owó tí wọ́n fi kọ́lé làá fi jẹun ń jẹun ń jẹun gi adáfún bàbá rẹ̀. ojú mi jẹ́. ojú ojú ẹ ti bàjẹ́ òun ah. dàpọ̀ wò ó gbọ́kọ̀ ọ̀yá ọ̀yá ọ̀yá gbé gbé jáde yín jáde jáde dákun gbọ́kọ̀ náà já lọ. èmi gan jẹ́ nǹkan kó jẹ́ kò sí nǹkan kan kò yọ fún ọ kọ̀yọ́ fún ọ kọ̀yọ́ fún ọ oúnjẹ ọ̀dà àmọ́ ọwọ́n ọwọ́n ọwọ́n máa bọ̀ ojú ẹ ojú ẹ ti bàjẹ́ àlémi gangan jẹun ń pè mọ́ bojú ẹ jẹ́ tọ́ wa tán sílẹ̀kùn àfẹ́mi bọ́ sílẹ̀kùn fọ́ ó lọ sí mọ̀ ń bọ̀ àní mọ̀ ń bọ̀. ẹ ọ ṣe ó ṣeun ó ṣe wọn ọjọ́ kankan tọgbọ́ wọn jẹ wọn jẹ nínú. bàbá bàbá bàbá bàbá bàbá Ìbàdàn. bàbá bàbá bàbá bàbá bàbá Ìbàdàn. ayé rí ife bàbá bàbá bàbá olóńgbò jọ ni. ọ̀rọ̀ bíi ọmọdé ọjà gálọ́ọ̀bù mi. aléyàn ti jẹun tẹ́lẹ̀ gan-an ayé ń tàn ní bàjẹ́ ọ̀rọ̀ra mọ́ rárá o táyà ti kúrò ní téèyàn kówó ra nísìnyí o téèyàn bá lè fi ike ike tá a fi jẹnu ilé èèyàn bá lè fi ti táyà nínú èsì hmm. wọ́n ti gbẹ̀mí lébi òkú kéré ibẹ̀ níbi tá à ń ní sọ. ibi ọjà o mi sì ti ń lé sí ń lọ báyìí sí lọ lórí gbogbo mi sì ń lọ sí ń lọ lórí. súnmọ́ wájú ọ̀rẹ́ mi díẹ̀ súnmọ́ wájú súnmọ́ wájú ọ̀rẹ́ ti dàbà ti dàbà ọ̀rẹ́ pẹ̀mí lẹ́nu ọkọ̀. kò sí tree kankan ní bíbá ifá. nǹkan ní mú ọ nǹkan ní mú ọ ọ̀sáfẹ́ kọ́ fẹ́ sọ̀rọ̀ sá sílùú rẹ̀ o ti mọ̀ pé ìlú ìyá mi ló ti wá ẹ̀yin ìlàjúlẹ kẹtì ẹ mọ wo kẹ mọ wo ní téèyàn fẹ́ ṣe bó bá ti dọ̀rọ̀ oúnjẹ báyìí gbogbo gọmúsọ orí yín yóò gbé gọmúsọ orí yín yóò rànjú kalẹ̀ ni ẹ mọ ní tẹ̀ ń ti fún lọ́rọ̀ gbogbo dákun gbẹ̀mí lẹ́nu ẹ̀ má jẹ́ irun omi pò mí tán jẹ oru má bàa mú yín. ǹjẹ́ ojú oru ó mú mi toru mú mi oru mú mi nù ìyá mi. ẹ sà. ọ̀rẹ́ wa. ẹ sà fọ́gá wọn wájú àkóso fọ́gá mi ìwà ẹ sà. ẹ bọ́kánú bọ́kánú ni kì í ṣe títa. ok sà ok. ẹ tó ṣe ọ̀rẹ́ mi ẹ ìmọ̀mọ̀ fẹ́ ra kìnní tẹ̀ǹtà ni. bọ́ọ̀sì àbọ̀ bọ́ọ̀fù sà. olórí olórí olórí ẹlẹ́sẹ̀ tí mo dín pọ̀. bọ́ọ̀fù ni ẹ sà irọ́ kòkè bọ́ọ̀sì. múrí márùn ni sà. o ní. ọdẹ náírà. múrí márùn kan. bẹ́ẹ̀ni sà. Ah, ah. ọ̀rẹ́ mi tí ọ̀ tóbi tó kéré mọ̀ ṣe bá òun mọ̀ ṣe bá òun dákun dákun tó lọ lọ o ti gbẹ fúláwà ah, kan mo fẹ́ ra tí mo fẹ́ rà rè èsì ní sọ tó bá o èsì ní sọ tó bẹ̀ múrí sáà múrí ti rògbò lọ́wọ́ yín múrí mọ̀ sáyé rè o múrí náà ní sáà ìní san múrí márùn torí tí mo fẹ́ rà pọ̀ díẹ̀ ra gbogbo tí mo fẹ́ rà kí n san kí n san múrí mẹ́wàá péré. mélòó lẹ fẹ́ rà mélòó lẹ fẹ́ rà. apọ̀ apọ̀ náà ọkọ̀ yìí o ń rà tó ń rà tó wọ́n rà tó márùn. a ẹ̀jìdì yìí ló five hundred naira sa. wọ́n lẹ̀ nǹkan mọ́ ọ mú nǹkan gbọ́ lórí rẹ̀ láìpẹ́ ló fún mi gàgà ọlọ́run ó fún ọ láì ọ̀yá bá kó wa márùn. gons márùn bá wò kí ló fẹ́ràn pẹ̀lú ibi tó ń pa yín. ìyá ni ń jí ọ òòrí òòrí gọ́msán rẹ̀ kí lọ́ọ́ eré bí wọn ní ń pọ́ ẹyẹ ẹ tí ẹ lérí ẹ mọ wùsà kẹ tí ẹ farabalẹ̀ kẹ kẹ kẹ mọ gba kẹ wọn ga tí bàbá àbàdàn kọ wa irọ́ tí yóò rí bẹ́ẹ̀. bàbá àbàdàn àmọ́ nǹkan tẹ́ fẹ́ rà yìí bó ṣe jẹ́ pé ibi tó ń pa yín ó ti pọ̀ jù kó lé yóò yín o. ẹyà ni olórí olórí olórí fèégbé ìwọ bẹ́ẹ̀ ṣe ń gba bẹ́ẹ̀ ṣe ń gba ọ̀rọ̀ ìgbésí ayé mi bí ẹni gbọ́gbọ́ tí ní ẹ̀ ń jù sí àwọn ní ẹ̀ ń gbà ọ̀ mo rè mi ẹjọ́ yín kọ́ mo ti jẹ́ ọmọ gbogbo àṣírí mi kò lè yó mi. lè yó yín. kẹ́tí ẹ farabalẹ̀ náà kẹ́ẹ̀wó kẹ́ẹ̀wó tí mo fẹ́ mú jáde nu tí mo fẹ́ ṣe kẹ́ẹ̀mẹ́kọ̀ọ́ tẹ́ẹ̀ mọ̀ fi lólé ayé yín tẹ́ẹ̀ fi mọ̀ bẹ́ẹ̀ yẹn fowó pamọ́ àti bí mo ṣe náwó nu ẹ̀yìn ó rí kankan gbà débi pé gbogbo ẹbí yín ọmọ nánu inú owó tí mò ń fún yín tọrọ ìgbà tí ìyá àti bàbá àtẹ̀gbọ́n àtàbúrò àti gbogbo ẹbí yín ní nánu owó oṣù mi ọ̀rẹ́ mi ó yá o yá o. mo fẹ́ bá yín dọ́bù ọ̀sùn láìlọ yẹn ni sà. o ṣe o. irọ́ irọ́. wọ́n gbé fáwọn ọmọ yín ni. irọ́ èmi ni mo gbé fáwọn ọmọ mi èmi ni mo gbé fáwọn ah irọ́ mi ń ta sẹ́sẹ́ yìí ah! ṣé ẹ fi lọ́ fi ń dà sí. òru ó ṣe dáadáa ni. ó ṣe dáadáa ó ṣe dáadáa. ọ̀rọ̀ ọ̀rùn mi ni. <laughs> Ah! ṣé ń fún lówó. torí ni nìbàdàn pé ókè bàbá ìbàdàn ẹ fi jókòó kí lẹ fi jókòó. fún lówó. fún fún fún lówó. ṣéǹjì. Ah, ẹ sá ṣéǹjì. Ah, ah, irọ́ o ṣéǹjì nǹkan. mo fẹ́ jẹ́ ń bẹ̀ ni. irọ́ ẹnu má mú un bẹ̀ ẹ̀rù ti bà mí mo fẹ́ fò bọ́ lẹ́nu. sí kíkó fàmí kíkó ní sà. ẹ fóun ra onímọ̀ sàkọ̀wé owó tó wò pé. kò pé o kò pé o. kò pé wọ́n sà kò sí change ni. mi mọ nǹkan tẹ ra o. Ah, yóò pè mọ́tì bẹ́ẹ̀ mọ́tì bẹ́ẹ̀ ó dídì tí mi wá bí mọ́tì bẹ́ẹ̀ torí ọlọ́run dákun bá ń fún pé bá ń fún pé. kò pé ni kò pé. èèmọ̀ rí ọmọ mo ti rí better life. tẹ bá lọ́la máa fún yín. ìrọ̀ gbọ́dọ̀ fún better life kan wá. ẹ má fọ máa pẹ́ bí. mo fẹ́ ṣe nǹkan kan fọ́. ẹ má fọ. n ò mo wà bẹ́ẹ̀ dẹ́. ìsìnkú náà. ẹ̀gbọ́n mi. ìrú ti mú bẹ́tà láìfù náà ó lò sí ní àwùjọ tí èèmọ̀ gbowó ti gbà gbogbo owó tán ni ṣé tí ìgbà dọ́gbọ́n ti mọ dání sẹ́ tí wọ́n ó pè báyìí. ọwọ́ ọ̀dọ̀ ń wo mọ́yé nǹkan tẹ́ ẹ ra. orí ẹ ló burú dákun gbà kí ni kò fi kọ́wọ́ fún mi oje olùsí tó tó ti níye tó tà tó lùsì ní sùn. tí o sálọ sọkọ ìjà lọ. Ah, mo tó ti pàdánù bẹ́tà láìfù báyìí ní ìgbòho inú kówó ìsìlẹ̀ pọ̀ láti. ìmọ̀ yẹn nǹkan tẹ̀ ra ni o. orí wa bá rẹ ló burú ṣé kí fifteen naira náà. irọ́ ṣé kí n tán padà sá. ó tọ́nu kí ni padà tọ́nu ẹ̀ padà tọ́nu ẹ̀ padà kí n yí gbogbo ayé rẹ padà. ẹ má bínú ẹ má yí padà ẹ má yí padà. gbogbo yí padà mẹ yín sì yí ìgbésí ayé rẹ padà mo sì mo sì lágbára ẹ. ẹ má yí padà ẹ má yí padà. ṣé ń gbàgbé mi ń pa mí jù fún mi lọ́pọ̀ sọ ẹ̀kẹ́ tó máa ń lọ lọ́pọ̀lọpọ̀ ni. ẹ má bínú ẹ má bínú. sọ́fíìsì là ń lọ. àìgbọ́ fíìsì lọ ó sì níbi à ń lọ sáà ní lọ jẹun ni tó ń jẹ ti á pé ni tó máa lè sùn bẹ́ẹ̀ o. ṣé ibo là ń lọ gangan báyìí. ó rí bí à ń lọ ìrìnsẹ̀ bẹ̀rẹ̀ ni. bàbá ìbàdàn níbo gan la ń lọ báyìí sá. ẹ máa sọ lórí oríta sàlẹ̀ ni. ah ah. ah! ẹ bá ti lórí ta ẹ̀mọ ilé náà kò dùn. Ah, ah, ìyẹn lọ fà sá. ẹ̀mọ bá lọ fà àwọn náà kọ́ ọ̀fà tẹ̀lé. bàbá kò sí gbónú mọ́tò sá. ẹ mo ti gbọ́ ẹ bá ti rí lè kó ẹ̀yà bẹ̀ kẹ́ kẹ́ eruku fọ́pọ̀ òun náà jẹun àwa náà fẹ́ jẹun gbogbo ẹ̀ náà láàmú mojú lẹ́yìn kọ̀ọ̀kan. bàbá ti rí àwọn ilé epo tí wọ́n èé e, tí wọ́n e dojú ẹ̀rú ni o ó ti yé yín wọn kí wọ́n pọ̀ bẹ́ẹ̀ bá dé èyí tí mo máa ti ní ẹ̀rẹ́ kó ń bẹ̀ wọn ẹ̀bó fàṣì ẹ̀hẹ́ ibẹ̀ náà ti àgẹ́bá rẹ̀ e kó o ti o sì sọ pé gbogbo àwọn tí bá ti ń ṣe dáadáa gbogbo ni wọ́n mọ̀ pariwo fún ayé ayé ọmọ gbọ́ ìjọba ọmọ gbọ́ pé èèyàn lélẹ́lẹ́ bó fà sí ń ṣe dáadáa bẹ́ẹ̀ ni wọ́n ti repo ọ̀dọ̀ àpáálé epo epo ṣe mu níbẹ̀ ní ti mọ̀ repo mu. ó ti dà bàbá àbàdàn bó láti ṣe oúnjẹ ti yín sí báyìí. oúnjẹ mi náà là ń lọ ẹ fọkàn balẹ̀ ẹ ti bọ́ òní ìlẹ́mọ̀ pé òkè ìbàdàn ṣẹni àrífín wọ́n jẹ́ mọ bẹ́ẹ̀ yẹn ṣe fowó pamọ́ mo tán bá tó gbogbo ẹ̀ pọ̀ tán ní ìsìn tí n bá gbélé lọ́wọ́ ẹ̀ lànà ni pé bàbá bàtàn n bò lè ti rọpọlọ tó tó báyìí ní tí mi kówó jọ nù. bàkátì. Hmm. before anything sir ẹ ṣáàjì arántí pé okun yín láfi gbé ti ta o. ọba àfokùn ta kó fi gbé tinú ìwọ lọmọ tí wọn ṣàṣe ni wọn ṣe má gbà o má gbà o má gbà o. ìgbà mórí mórí mórí eh, sà bébà ìkàn ìyá kan ọ̀nù o. mórí sà olómi ni wọn tún ṣe. àdúgbò wọn àtẹlẹ báwọn. bá a bá ti yà bẹ́ẹ̀ bá ti rí ilé pọ̀ kí n tètè rántí fẹ́ràn. mo gbàgbé ọ́fíìsì tèmi ni. ẹni ń jẹun ẹ máa dùn kẹ́ ẹ máa gbà láàrin ara yín ẹ máa kùn náà ní kò sí tẹ́ fẹ́ ṣe bàbá aláàmú ní ọ̀la làmú ẹnu ẹnu ẹnu ẹnu báyìí ńlẹ̀ ṣe fi pàpọ̀ ojú ọ̀nà ẹ ti gbọ́ kí n ti torí pé mo fẹ́ jẹun kí n fi kí n fowó ọ̀wọ́n kí n tún kí n tún fi ra ọjọ́ ọ̀wọ́n ẹ́ ẹ̀dá ṣé bí n bá ti jẹ oúnjẹ oúnjẹ tí ń tàbí n bá ti jẹ́ lẹ́ẹ̀kan nísìnyí ìní ìjẹmọ́ tọdún yẹn ìpín ni. kẹ mọ kẹ mọ mọ bá tiẹ yẹn bá kẹ lè mọ mọ bá yẹn dúró owó pọ̀ kí n mọ wéṣì ẹ ni mọ ẹgbẹ yẹn lè bá ń ṣiṣẹ́ rẹ dákun máa ń sọ ó jẹrẹ. àwọn ọkọ̀ tó àwọn wájú ni ẹ̀sìn ni má gbà. má gbà o má gbà o. ọ wa lọ ọ wa lọ olòṣì bọ́ọ̀ bá lè wá ọ wá gbé fẹ́ǹtì ọ wá ẹ̀ ń ta yéṣu tó jókòó di ìdí sí àárín torí nǹkan ń ṣe yín ẹ mọ̀ gba ẹni tí ń bẹ́nu ọkọ̀ ebi ń pa ẹ sì jókòó bẹ́ẹ̀ ẹ sì kúrò lójú kan ọlọ́wọ́n àlàtà ẹ̀. a fẹ́ yà lé epo ni. ilé tí máa ń nígun ilé tí ó nígun ìdí ìdí ọkàn yàn olóńgbò jọ lẹ bàbá yẹ kọ́kọ́. òun ló ṣe tèmi tèmi mò ń jẹ lára ẹ̀ tèmi mò ń jẹ tí mo ti fún un ní ó sì jẹ ìjọ yìí bí má tún fọ́ kò sí nítòsí. ibi ibi sọmọ ya èké sọmọ ya ara o kò yí sẹ bẹ́ẹ̀ ìpanu ni bàbá àbàdàn kì í sún jẹ àjẹyó o bàbá bẹ́ẹ̀ máa ń ṣiṣẹ́ owó tiẹ̀ kẹ́ ẹ mọ́ bá nínú abẹ́. ọ̀gbọ́n bá ti lò fún má ti lò pàdé ọkọ̀ àtọ̀tà má ti pàdé ni bàbá ẹ mọ̀wé tó bẹ̀ bàbá ẹ mọ̀wé tó bẹ̀ ní oṣù rere jù lọ wá ń pè lọ́wọ́ lọ́wọ́ pé ń gbé báàgì lórí ìṣẹ̀kẹ̀ kúrú rí ìdí nìyẹn sọ pé ẹ ní sọ kí n dákẹ́ ẹ ló ló ní ló ṣe irun gbọ̀n bí ẹni pé bí ẹni pọ́ lọ́nbọ̀ ọkà bẹ́ẹ̀ ni. tèlé tèlé tètè rẹ tó ti ta pẹ́pẹ́ náà. ológun òfógun wá bá wọn fóònù. ìtìlú dà lẹ́bi bí èkánná ajẹ́jẹ́ wọn. ọkọ oníbàdàn bàbá ní bàbá agídí òṣèlú lé ayé ìrọ̀gìtà ọ̀dọ́là o Elédùmarè lójúrí ẹwà fákòkò bàbá bàdá bàbá bàbá bàbá bàbá ní bàbá lójú ọkàn bàbá Ìbàdàn bàbá bàbá Ìbàdàn bàbá bàbá ní bàbá lójú ọkàn bàbá Ìbàdàn bàbá àgùntàn sọ̀rọ̀ ọmọkùnrin. èèyàn mi. bàbá Ìbàdàn èèyàn mi. bàbá àbàdàn tí a. kájọpọlá kájọpọ ayé ṣe rere. bàbá mọ̀rẹ́ eh. aláyàmọ́ láyé ọkọ̀ èèbò. ọ̀hún ṣe ọ̀sẹ̀ bá torí mi owó ọmọ mi. Ah, owó ń bẹ nílé owó ń bẹ lápò. bàbá àbàdàn arajà tí béèrè ni. ọ̀fẹ́ ẹ̀kọ́ ọmọ kì í délé ah, ah. kí ni tẹ wá fẹ́ bá wa rà lónìí. àwo ebi wọnú kí kọ́nà mi ò ọmọ eh, eh. tí mo fẹ́ ọ̀yá yáyá. Ah, ah, ah, kí a rè báyìí. bàbá àbàdàn eh? kí ló ní tẹ́ fi fọ́ ẹyin báyìí ní ìsìn. ìmọ̀ tútù ẹyin ṣíṣe mo pe wọn mọ̀ pé tútù ni. ṣé mo ṣe ẹyin tà ní láìsí gáràjì èyí ti wéèsì báyìí ní ìsìn. wéèsì ń bo kí ni jẹ́ wéèsì láyé tá a wà yìí èèyàn mọ̀ wéèsì ẹyin. kí ló wà sí i oh kí ah, n dànù. àwọn bàbá dán ẹ mọ ẹyin tútù láìsọ méke. Ah, <laughs> kò yí ọ èèyàn mọ dán ni ah. bí ayé ní ìjẹmọ dán ìyá jẹmí ìyá jẹmí mọ dán ni wò ó èyí lanu èyí lanu rí gíní bọ lẹnu. ẹ dákun ẹyà mọ́rin tí ò ṣe bòmí lẹ́nu tó nígbà tí gbogbo nǹkan ti wọ́n á ṣe ẹyin ta mọ́. ẹ di ẹ tó yẹ yín ó dà pé ń yàgbẹ́. Eh. Hmm. àwọn olówó wọn náà ti gbọ́n àwọn tí ń sìn wọn ti gbọ́n nítorí bá hmm. fẹ́ ṣe family plan náà wọn wọn ò rè lẹ́fàṣẹ́ wọn ò rí nǹkan bọ̀lá. kábíyèsí ọlọ́run yóò bá wọn yé ń gbé mo mọ̀ tí gbèpò ẹyin mi. Mm, ẹ gbèpò ẹyin mi náà ni ẹ wá mú ẹyin tútù. wọn mọ wọn mọ wọn gbọ ìwé kan wà tí mo kà wọn ka gbogbo ẹ báyìí ni bẹ́ẹ̀ bá mú ẹyin láàárọ̀ yóò mọ dán ni. mo ti gbọ́ èmi ah. ò wá sí ẹyin tà mọ́ torí pé gbogbo nǹkan ti dorí kodò gbogbo nǹkan ti wọ́n jù sẹ́rẹ́ yín tẹ̀ ń wò yìí five hundred là ń ra crate tẹ́lẹ̀ ó ti di two thousand five ní ìsìn. Ah, ah, káwa gbé tẹyin tí o sẹ́ẹ̀rí gáàsì kò tiẹ̀ ṣe é tán rárá one thousand better life la fi li one kg. ẹ á padà á padà sáyé àwọn bàbá wa ni èmi náà ti mọ̀ pé èèyàn lọ jẹ́ wọn àmọ́ ọmọ bá ṣe ṣe tí ì rọrùn mm. ṣe gbogbo àwọn pálí tá a kó jọ yìí àwọn igi nǹkan nǹkan gbogbo igi mm. tẹ́ gbé bí wọ́n là bẹ́ẹ̀ fún mi láàgé wọ́n là àì dáná. ẹ fi dáná jù. àgbẹ̀yìn kárẹ́nì sí yóò dìna yìí. bàbá àbàdàn kódà tí ẹ bá ṣe pé mo ti mọ̀ yín ti pẹ́ mo fẹ́ lè sọ pé ẹ̀yọ́ ayé wa ní ayé tí kẹ́ wá ẹja tẹ lómi ìgbà ní kéèkan yìí. Ah, ìyá ń jẹ ọ́nù ìwúrọ̀ ah. wà nù ọ̀rọ̀ ń pọ̀ lẹ́nu ẹ̀. ngbẹ wa ni mi ò mọ dáná igi ẹ mọ iye mò ń sán sọọbù mi. kí ló burú iná igi ní iná igi ní ní ẹdẹ mi ní ẹdẹ mi dàgbà. ẹyin nù iye iṣẹ ni ìyá. bẹ́ẹ̀ni ìyá lọrin iye ìyá mi èsè ìyá ìyá ah, iná igi ní. èmi èso lórí ibú ọmọ tí roko rè sọdún. mo rò pé nǹkan ṣe wàá àwọn ọmọ tó ń wò ó mm. èmi mò ń sanwó oṣù wọn owó tí mo fẹ́ ni ẹ fi ń bọ́ ni ẹ fi ń bọ́ gbogbo ẹbí wọn. ebi ń ta àròmọ ńlá náà nù. má máa sọ̀rọ̀ ọ̀rọ̀ báyìí mi ọkọ wọn èmi wo ẹyin mélòó lẹ fẹ́. ẹyin márùn-ún mo fẹ́ kọ́kọ́ pé kọ́kọ́ gbé dá padà àtẹ ayé wa bẹ́ẹ̀ bá náà wọ́n bẹ́ẹ̀ bá náà ayé aláyé náà lẹ́sìn padà wá o tọ́lá ayé tí mò ń wòye ọjọ́ ti yín. bá ń yọ bá ń yọ ọ̀rọ̀ ẹnu náà ni ọ̀rọ̀ ẹnu náà ni yàgò mi náà ni. sẹ́ẹ̀rí tó bá yẹ pé tẹ́lẹ̀ tó bá yẹ pé tútù lẹ̀ fẹ́ rà ah. ẹyọ kọ̀ọ̀kan múrí márùn márùn ni ó ṣe five hundred naira ṣùgbọ́n tó bá yẹ pé ń bá yín ṣe ẹ san six fifty kí mọ̀ kó one fifty mo fi ṣòwò gáàsì. ah ọ̀dà já ṣe báyìí ìfẹ́ náà ìfẹ́ náà yọ better life góòlù rẹ̀ kó jẹ́ àpò mẹ́ta. ẹ sì fẹ́ náà bọ̀ fẹ́ náà. aláyé tí yín kọ́ lẹ wá pẹ́ jáde nìkan bá rẹ̀ ní kínní. ẹ dákun ẹ yóò jẹ ẹ bù ọ́ ní bù ọ́ ní. ẹ bù ta ni. ẹ wẹ́ mọ̀dé tí o ṣe wo jámánú ah, gáràjì lọkọ mi ò ẹ sọ́ra yín o. èwo ni yọ jámánú gáràjì. ẹ wà dùn. jámánú lẹ́ẹ̀mí náà lèmi náà. ẹ dùn o. lẹ́ẹ̀dì mọ́. Ah, ah. <laughs> àwọn ọmọ yín mọ̀ ń wò yín. sáwò eh, eh, kọ́ ṣe rere yín báyìí fún ọmọ yín. ẹ tún lẹ́ẹ̀dì mọ́ mi lórí ẹyin tẹ́ ẹ̀ eh, ná. èmi èéfín kankan pamọ́ fáwọn ọmọ mi àti ti bí náà. bí n bá sòsì mọ́ mọ́ mọ́ mọ́ jẹ́ wọ́n mọ̀ pé mo sòsì. ìyá ni ń di ọ. ẹ dùn ó. kúkúrú mi fi tán. ẹ jàjàre ah, mo sì àgbà ẹwẹ ẹ mọ dá nǹkan lẹ weekly point mi lẹ ń gbà àwọn ọ̀fẹ́ ah, o. mo ti mọ bẹ́ẹ̀ náà lọ. ẹ lọ jókòó torí ẹ̀yin ò ṣe é kánjú sè. ẹ ní sùúrù ẹ lọ ní sùúrù. ṣé ìlẹ̀sùn yàrá kó fi ṣe tán? ẹ gbọ́ òtẹ́ẹ̀lì. Ah, òtẹ́ẹ̀lì lọ. ẹ ti yàn ẹ ti yàn lójú ó ti fọ yín lórí <laughs> ọwọ́ yín bọ́bá kan ńlá. wọ́n giri ọwọ́ bọ̀ lẹ́nu. ẹ mọ̀ rí tí o ṣe bò mí lẹ́nu. ẹ ọwọ́ ni mo rí mo ti rí kàn mí bọ̀ lẹ́nu. kí ni ti ọ wọ́n yọ fún ọ ah ọkàn yín dọ̀tí gbogbo bẹ́ẹ̀ tí ń fún mi body language mọ̀ ń ká ah, èmi ò jẹsẹ̀ ẹrú yín o ọ̀sán àrọ̀ kùtù ẹ̀rẹ̀ ìjókòó èmi ò jẹsẹ̀ ẹrú ìjẹsẹ̀ olówó èmi ò jẹsẹ̀ ẹrú yín iṣẹ́ mẹ̀kúnnù rẹ̀ fẹ́ jẹ iṣẹ́ yín stingy iṣẹ́ yín ah, stingy. wàá wá àwọn ìyàwó mi lé wọ́n sì fi ọ wọ́n sì gbọ́ lọ́wọ́ ọkọ rẹ bẹ́ẹ̀ mo ah. sọ pé bí màá gbọ́ lọ́kọ rẹ kọ́ máa lè ní mí. ilé gbà mí lọ́wọ́ ọkọ àníṣe yín yìí lẹ́nu stingy ẹ̀rẹ̀ ìjókòó. ẹ wo la lè mú tó fi dórí gúgúrú olóyin àpò kan ni wọn èsì náà. àpò kan. àpò kan ni. n ò ní jẹ nǹkan kan n ó jókòó. ẹyin tí ó jẹ sí olúwa rẹ. wọn jẹ sẹ rẹ. wọn jẹ sẹ rẹ. ẹsàmọ ìjókòó ẹ mọ̀rọ̀ gọ́tà. wọn jẹ wọn bú ọ̀ ń dì í. èwo ló ṣe yà ń jẹ yín ni. kàtìkàtì bàbá bàbá. wọn ó bu ìyá rẹ ń dìgbẹ́yìn ni. Ah, ó yá ó yá ó yá ó yá ó yà ń pọ̀ tó báyẹn dúró ó rí pé ọmọbìnrin ó tó ó tó ìwọ ní à ń jẹ́ bá bẹ́ẹ̀ nǹkan sí bá bá ẹ. bá a jẹ́ kínní yìí o nínú ọwọ́ mi bá wàá jẹ́ ìbá ìmọ̀ kí n jẹ́ ní o. nìbàdàn láwà tá a gbé ń jayé tá a gbé ń jayé nìbàdàn láwà. Ah, ibi tí ń pa mí ò níye ní ti ẹ̀ wà rí mi mọ́ rárá rárá rárá èmi tí mo sọ fún baba lẹ́ẹ̀kan pọ́lọ̀ mọ́jú wọn ní ọ̀sà ó ti fẹ́ dé sára mi báyìí wàláì. ẹ̀yin méjèèjì mi tẹ̀ mọ̀ nǹkan tó ń ṣe yín ìgbà tẹ̀yìn tẹ̀ jọ́ ọkùnrin tẹ̀yìn complain ẹ èmi tí mo jọ́ obìnrin kí ló yẹ kí n máa ṣe. mi ìbá jẹun bó ní ṣe wà bàbá. wà wọ́n wọgbó ẹ wo ẹ wo ẹ wo gbogbo ilé ìgbọ̀n kan ló ń ṣe mí àbí ṣé kí n lọ jí bàbá àbàdàn. tí ẹ fẹ́ ta ó ṣèkùn ọ lọ jí wọn. yọ lọ. èmi ò sí bẹ́ẹ̀ o. yọ lọ. lẹ́yìn oṣù fẹ́ bí èyí. àmọ́jà rí mẹ́tàdà kan máa ń rí ọ̀rọ̀ ní ṣiṣẹ́ gbà. bàbá àbàdàn ah, ah. lọ́sàn-án gẹ́lẹ́ ẹ mọ̀ dìmọ̀ ṣọ́ọ̀bù ṣọ́ọ̀bù ẹ di wáyà àná mu ẹ dì mú ah. àgbàlagbà lọ́sàn-án gẹ́lẹ́ sùn lẹ́ ń wa itọ́ báyìí. láì láì pé olówó ń wa tọ́ àgbẹ̀ ń sọlá ni mo sọlá ẹnu ni. ọlá ẹnu ni tọ́ lẹ́wọ́n àṣẹnu tún lójú oorun ẹ̀yin ó ti mọ̀ pé ẹ ti ṣe ìṣekúṣe ẹ ti ṣe kọjá lẹ́ńsẹ̀nu ìwà tẹ̀yìn bá ń fa kínní ẹ wò ó ṣe rí bẹ́ẹ̀ ṣe máa ń fa kínní ìjà máa ń fa àwọn ìbejì níjọ ẹ bá fa ohun sílíkàn ohun tí wọ́n ti kì í sílíbọ̀n bọ́nú tiwọn ẹ fa sílíkàn ẹnu lẹ́gbẹ̀ẹ́ mi tẹ́yìn tanu. èwo ni sílíkọ̀nù. ṣé ń rí ìbọnú wọn ìbejì ah. tí wọ́n fi ń gbé dúró. tí wọ́n gbé dúró èmi òkè Ìbàdàn wọ́n mú wọ́n mú bèjì wọ́n mú sílíkọ́ọ̀nù mọ́. ẹ mú sílíkọ́ọ̀nù. bẹ́ẹ̀ mo sọ fún ọ. Ah. wọ́n mú sílíkọ́ọ̀nù. ẹ jẹ́ mọ̀ para yín kẹ́ mọ̀ kúkú yàrá. Eh, eh, eh, ṣé sílíkọ́ọ̀nù sílíkọ́ọ̀nù ń bẹ́ẹ̀ ń bi tiẹ̀. ọlọ́mọ jẹ èmi èmi èso lórí ibú ọmọ tí rokore sọdún n ó kì í sílíbọ̀nbọ̀n tó dúró báyìí. Ah. ẹ mọ sọ fún ẹ jàjàre ẹ wò ó ṣe mọ̀ pé mo sọ fún yín mo sì já yín tán ẹ̀ já ní o mo ní sí àmàánú gáràjì lọ́kọ̀ mi ah. àwọn èsì ọ̀kọ́ kú tí ẹ bá fi àdáwọ́ lẹ̀ báyìí wọ́n ti gé orí yín kò ń bẹ́ẹ̀. kò ń bẹ́ẹ̀ kò ń bẹ́ẹ̀ jábọ̀ ń bẹ́ẹ̀ ń wá àtàwọn wo ni èmi ò gé ìbàdàn ah, ah. ó máa dúró ẹni tí ń bẹ lẹ́yìn mi ògúnmọ́lá lọ́lọ́gbò kẹrin lójú ogun bẹ lẹ́yìn mi ah, ìbíkúnlé ń bẹ lẹ́yìn mi alágbàlá àjàyà kan ti ń tọ́jọ́. ẹ kú ń bẹ́ẹ̀ kò sí ìbíkúnlé kankan ò sí níbi kankan ṣe é rí èrè ògúnmọ́lá gan títí tí ó sì kó mẹ́ba omi ní gbìn bẹ́ẹ̀ omi eh, ní yọ ní. bọ́ọ̀lẹ̀ ń bẹ́ wọn bàbá bàbá mi ń bẹ́ ń bí wọ́n gbé sí eh. ìkẹ́ ẹ̀kẹ́ àlòń wí ìdákùn dá mi lóhùn yòówó ní kí n yòówó ilẹ̀ ojú ẹ̀ lulẹ̀ kẹ̀gan ẹ jẹ́ jẹ́ kó rí yín o pé eh. mo ń sọ fún yín eh, èmi ò sí lára àwọn tẹ́lẹ̀ ètò kálé tèmi yàtọ̀. ó rí ràn wò ó rí ràn wò èló lowó mi ò jẹ. owó yín èwo. èló lowó ẹyin. ṣé àti parí ẹ̀ lẹ́ẹ̀kan gbà tẹ́ ń sọ pé ẹ jẹ́ sí ẹ̀mí tí mo lẹ́ẹ̀ stingy. Mm a ti parí ẹ̀. èsì jẹ́ ọmọ bí mo ṣe tó bọ́ bá máa dúró ọmọ tí mo bí òní wí. ẹ dákun sítórì gbogbo òyìn èmi ò sínú olórí ibú ọmọ ẹyin yín ti jẹná kọ́mọ̀ bá mọ́ bómi èpo ni mo fi bá yín dànù. n ó sì ń àti jẹ́yìn rẹ tepo tepo. ẹ tún jẹ́yìn tepo tepo ìfun yín gan yóò ti dàbí orí bí asunlẹ̀ bódìjà ló ṣe rí ẹ dákun ẹyẹ oúnjẹ mọ́kẹ́kù tí ò ṣe mọ́ ńlá ẹ bá mọ́wọ́ mi. abẹ́rẹ́ lórí bí asunlẹ̀ n ó sì bọ́ oroko bẹ́ẹ̀ ẹ ti ṣe sìnẹ́kọ̀ àti ah, ẹ̀mọ fàmílẹ́sẹ̀ gbangba àtàní àwọn èèyàn ń wò wá wọ́n kọ̀rọ̀ pálẹ̀ mi tí mo wá fi yín pamọ́ tóbi nìyí. Ah, gbogbo ọ̀rọ̀ ni ló ti mọ̀. Mm, ah, èmi mo bí èmi tí mo ti já. ó yẹ kó yọ yàrá kan bí <laughs> irú rẹ olùwẹ̀ bá ti wọlé. owó ah, mi dàjáde. ẹ̀yin ẹ̀yin ọmọ ìjà wàá fún ọ yóò kó fún ọ lówó ìgbẹ́ náà láàmú láàmú àmọ́ gbogbo ẹ̀ náà láàmú ọ̀ràn ọ̀ràn. ẹ̀yin náà lẹ́kùkù sàn dòge báyìí tẹ́ ẹ kó kinní sí ọlọ́run. àpò mẹ́ta ni. chẹ́ńjì nǹkan. kí ló wú. chẹ́ńjì. ṣé o ṣe porí ń tọ́ ṣẹ́ńjì ọmọ gba ṣẹ́ńjì lọ́wọ́ mi sọ fún bàbá àbàdàn kí wọ́n sọ fún mi pé ṣẹ́ńjì àbẹ́ẹ̀ tí ẹ̀ mọ́ gbó sí ọ̀rọ̀ tí ń bá mi sọ. ẹ mọ̀ sí bẹ́ẹ̀. èwo ni wíwọ̀ tó ń wò mí àbúrò ibú àníyàn ni nǹkan tí ọ kí ló kéré wọ́n mi sí. òye mi o. àbúrò olóòsì ni ọ ni èwo ni wíwọ̀ tó ń wò mí. sórí tí má gbégbàjú fún ọ yóò tẹnu wọn jáde pé kí wọ́n wá gba ṣẹ́ńjì owó tó bá ti wọ inú bíi ṣẹ́ńjì rè ò lè bóde mọ́. tó bá wọlé kò lè jáde ìṣẹ̀lẹ̀ bá súnmọ́ bí wọ́n lẹ́yìn mọ́ o gbèsè pọ̀ sí i. kó bí òde ń gbọ́ kò lè jáde. sápásánpá òdélé olúbàdàn ìbàdàn fárárọ. ìbàdàn ní bàbá ìbàdàn ní bàbá níbi ìtajà mú kámẹ́rù wálé ìbàdàn ní bàbá olùgẹ́rẹ́gẹ́ èrò olùgẹ́rẹ́gẹ́ ẹ má fọmọ Ìbàdàn ṣeré o. Ìbàdàn la wà káàgbé ń jayé káàgbé ń jayé Ìbàdàn la ìbàdàn fararọ alápàṣọpọ̀ òdélé olùbàdàn ìbàdàn fararọ. ànumọ́ ìbàjù ànumọ́ àwọn ìyàbò wíjọ. ee àwa la ní ìbàdàn àwa la ní ìbàdàn lójú kọlọkọlọ kí ládìrẹ́ lè ṣe àwa la ní ìbàdàn. Tchau, bacana. Falala. Bàbá Ìbàdàn, èwo ni a mọ̀gbọ́n Ìbàdàn? Hmm? Bẹ́ẹ̀ mọ̀ wò yẹn mọ̀ kẹ́kọ̀ọ́ ni. Wò ó jẹ́ nsọ nǹkan fún ọ wẹ́rẹ́wẹ́rẹ́ lówó wọlé. Bùlàbùlà báyìí lówó tán. Gbogbo ohun tí mo ń bá káàkiri látàárọ̀ tí mò ń gbé yín káàkiri látàárọ̀ ń ṣe wàá láyé yóò ṣe àyè yín nìṣẹ́. Ẹ rí i pé ẹ̀kọ́ ayé téèyàn fi kówó jọ téèyàn fi dọ́lọ́rà àti fi dọ́lọ́lá ni mo fẹ́ kọ́ yín. Ibi tá a ti ń bọ̀ lọ́nà tùnùtùnù lọ́run tá a ti lọ ná bọ́ǹsì ẹlẹ́yin ìyún lákòbọ̀ èló ni ẹ pè é. one thousand two hundred. ti dábàá wọn nígbà táwa gbéra tá à ń bọ̀ sọ́kẹ́sọ́kẹ́ tá à mo ra five hundred hundred naira yọ kan. Elo ló pé. hundred naira. ngbà adépòdo lọ́dọ̀ àwo mi tẹ́ ẹ Elo èló lára ẹyin. hundred naira. Elo ni à ń hundred naira. Elo one thousand one. kẹ wá wòrán kẹ ló là á káyé yín o kẹ mọ wo bí mo ń gbé yín lọ ẹ yọ owó eléyìí kẹ yọ kó nù èyí dá lọ tí wọn pè fún wa lọ́hùn six thousand. pálọ̀tì mú ọ̀gbọ́. six thousand. tibí wa èló wa ní tibí jẹ́. ó jẹ́ one thousand one. ó yá yọ kó nù ara wọn bí mo ń gbé yín lọ nù gẹ́gẹ́ wo yèrè tá jẹ. ó ṣe four thousand nine hundred. ó yẹ kẹ́ ẹ ti mọ pàtẹ́wọ́ fún mi báwọn. ẹni pàtẹ́wọ́ ńgbà tẹ́ ẹni làákàyè ṣé ìdádúró èrè ta jẹ ni ṣé ìdádúró owó tó yọ kalẹ̀ ni gbogbo tí wọn bá gbàdúrà tí wọn fẹ́ tà fún ẹnbí náà ni. bàbá ẹ mọ gbàgbé pé mo ra epo five thousand ní ilé epo yìí o. mọ gbẹyìn wá mọ gbẹyìn wá bàbá jẹun tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní jẹun tẹ epo sọkọ mọ sí ẹ má bínú sá o ẹ má gbàgbé pé four hundred naira kan wà ń ta o fifty èmi ẹjọ ìkọsí ń dákàn mi aláyọ̀ ni ọmọ bí òṣèṣe yun ìyún ọ̀kan èmi ẹ bá sì ti lọ́rùn torí ń yọnu owó oṣù rẹ̀ wò ó bá sì yọnu owó oṣù rẹ̀ bọ́ bá padà wá bá ìyá ń kòdó tó sọ fún pé mo yọwọ́ lówó oṣù ẹ ti ẹ ta ó jì ẹ bó ṣe jẹ́ nù ọ̀yá ńgbà pẹ̀lú ọ̀nù èèyàn máa kẹ́kọ̀ọ́ ayé ni èèyàn gbúdọ̀ máa náwó búlàbúlà owó tán à kí alẹ̀ ń sọ yìí nítorí yìí tèmi náà jẹ rè. ẹ sà hmm. kí ni ká fi ṣe sà. gbàgbé kí n kẹ́ ẹ tàbí jùkù jẹ́ ọmọ ìjọba ìṣẹ́nu yìí ìrànjú ọ lọ́gbìn bóde sùn lónìí nù ebi ń pọ́ iléyá òkè ìbàdàn ilé mọ̀mọ́ ìyá o àgbẹ̀ kan ò roko roko kọ́ gbà béèrè. bàbá ah. òkè ìbàdàn ó ṣeun. ẹ o àdàkẹ́ ẹ ah! gbogbo ẹ̀yìn ti wó yìí ah gbogbo iléeṣẹ́ adá páropáro báyìí ọjà bá gẹ́gẹ́ òkè ah! túnú wọ́n gbé kìnnìún wá fi tùmínú gbogbo àwọn obìnrin tí mo kó nílé ìdá gẹ́gẹ́ ókè túnú gẹ́gẹ́ ṣe gẹ́gẹ́ o aláfẹ́ ọmọge ẹ̀yìn sí ìsọmọge mọ́ <laughs> mo ti báyé yín jẹ́ lẹ́yọ kọ̀ọ̀kan àdàlátà náà <laughs> ẹ sá káàbọ̀ ẹgúnlé. àgùntàn ṣéwì láàyè ọmọ ẹranko dáná rú. ẹ ṣeun. òkè tirimọ wo aláya púpọ̀ hmm. ọkọ mi alòkan gbé kan tì ojúmọ́ kan ẹlẹ kan kọlu dìgbòlu. nǹkan mu ọ eh. àwọn ará jọǹkú lọgbà rí. Eh, mo sin ọjẹ eh. ẹ ṣe dáadáa lẹdẹ sáko àtàárọ̀. ọ̀gá èèyàn ni mí hmm. a ti mú gbòòrò lọ. mo rí bẹ́ẹ̀ ìgboro sì dùn ó dùn tó. àmọ́ ṣé n sọ tọ́ fún hmm. mi tí ìjẹun jẹ àtàlátà rọ gbogbo oúnjẹ tí mo sì jẹ báyìí tu ẹ tu ẹ lórí lẹ́nu mi hmm. gbígbé yẹn bá ń bu yanrìn jẹ àti kíní pákó tí ń fa ni tí mo sì fẹ́ jẹ òlé mo ti wò pé hmm, ẹ lè má lè ṣe gbogbo oúnjẹ ni mo fẹ́ jẹ lónìí gbọ́ra bọ́nu ilé ó bá ń ṣègbó ègbó àtẹwà àmọ́ ta rẹ̀ yẹ kí gbogbo nǹkan fọ́ kùkẹ̀kùkẹ̀ ni o ó ti ọ̀rẹ́ mi máa fọ́ tẹ̀ra yóò ṣe pò ó bá bá dín àtẹ̀wà sí i. ó ti yọ kọ́ máa ń gé tinú ẹran nǹkan nǹkan ṣáàkì ṣáàkì gbogbo ẹ̀ sí ìgbín ṣáàdá gbogbo ẹ̀ lù. táwa lẹ̀ ń bá ah. ta lè ń bá wí. ṣé nǹkan ọmọ mú ọ. mú ta ni mo ní ta lè ń bá sọ̀rọ̀ tẹ̀sí ń dá gbogbo ẹ̀ lẹ̀. Ah, ah. ṣé èèyàn méjì wà ń bí ni àbí rọrọ wo ló tó ti mọ pé lójú àwọn ọmọọṣẹ mi bẹ ń bí. ẹ torí kò yé mi ni o àbí ńgbà tẹ ti lọ látàárọ̀ nísìn ẹ̀yin tẹ pé ẹ jẹun tó sì mọ̀ pé ó fa àwọn ìyàwó ilé tí bó yẹ kó o pèpè tó mo ti ń bọ̀ nílé o oúnjẹ báyìí mo fẹ́ jẹ kó wá wo baba ńlá kó ẹ tí ò ní sóúnjẹ fún ọ. Ah, ṣéèdì ò mọ di ọ gẹ́gẹ́. èdè òdì mi o nígbà tẹ́yìn ti ra lọ látàárọ̀ nǹkan. ètè wọn jẹ wọlé nígbà látọ tọ wọ̀nyí ètè kọnu ètè gọdọ tí ò ti hàn létí ẹgbọ ọtẹnu bòróró. ebínú ilé lọ sábà mi kì í ṣèta mo ṣe bínú ilé lọ bá mi kì í ṣèta. ìgbà náà wà kọ́ni wà ní ilé sọ jíjẹ ní abẹ́rù lé mi. ọ̀dà ah. for your information gbogbo àwọn ìyàwó tó fẹ́ pátá gbogbo wọn náà ti sùn ah. kódà wọ́n ti mọ̀ sunra tù lọ bí wọ́n ah. ṣe wà ìfẹ́ tí mo sì ní ló jẹ́ mọ́ dúró jẹ́ pé kí n kẹ́ ẹ dé kí n tó wọlé sùn. ǹtí ìwọlé ẹ ti sùn ọlọ́mọdé tójú oró ojú kú. nígbà tí n bá kọ́kọ́ oyún létí mo ní kinní kan wù mí jẹ tẹ́ẹ̀fù tó wá dúró bẹ́ẹ̀ tó tó tó ẹ jẹ́ ẹ jẹ́ na sùúrù fún ẹ ẹ wọ́n jẹ́ mọ̀ parẹ́ àkókò tó dé. èmi èmi bí n bá forí ẹsẹ̀ kan dúró n ó dùn ó tó ń dó ni. ó ti yé mi bẹ́ẹ̀ mo sọ fún ọ. sáànà sùúrù sí. mo lè ta kìtì bọ́lẹ̀ láti fi tí òsì tí ó tèmi. orí rẹ mọ bọ̀rẹ̀ lọ́rùn rẹ bó ṣe ń fẹ̀ fún gbòòyì. kò burú ẹ jẹ́ mọ ẹ jẹ́ na sùúrù sọ̀rọ̀ kò burú. kí ló ṣe ọ nǹkan tí mo sọ wọ́n mo sọ wọ́n pé nǹkan kan sì mí ni. sórí sórí bí n bá yẹ sùn lébi lálẹ́ yìí ìdájọ́ wọn rèé kí ló ṣe ń tẹ̀ ń fẹsẹ̀ wọlé mo ṣe ìdájọ́ rèé ẹ wá ń fẹsẹ̀ wọlé gbé kí ní ìwé líṣì ọwọ́ rẹ ẹ jáde ẹ bá ń ìyàwó tuntun ẹ kà sí mi létí láàárọ̀ la ń wo mi tí mù ìfẹ́ ṣe inú ilé ó ti tó. àkànmú ọkọ mi onítèmi àkànmú kan gbọ̀ngbọ̀ngàn mọ̀ ṣe bó ṣe tó mo mọ̀ pé o tó bẹ̀ olúwa ìbọn ṣeré o olúwa ìrìn kìíní bọ̀ ọ̀la o ìbọn sí o. àbọ̀ bá rí bọ̀ mi la bó ní. ìgbà àbọ̀ ní ìgbà kò ní ìgbà kò ní. ọdí akanmu ọlí ẹ wo ni sudi ọlí ẹ wo ni ọ̀rọ̀ bólújú fẹ́ ló pé lé ní nítorí wù mí ti ń ṣe nu. Eh, eh, mo ń bọ̀ àbọ̀ eh, ẹ jẹ́ mọ̀ ṣe bó ṣe tó lálẹ́ ọ̀dà yín ṣègbò yín lè gbé kaná nìsín.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 Them go they dengue dengue, them go they pose. Them go they waka kuluke them go they pose. Them go they dengue dengue, them go they pose. Them go they waka kuluke them go they pose. Jaya ori e, ya àkànmú, ayé la ó ṣe ká tó ṣẹrun o. Ìdá méjì Ìbàdàn tó ń owo léèyàn kan ṣoṣo. Bàbá Jaiye Jaiye, owó yapa aláya púpọ̀. fún wọn tán bàbá ìbàdàn fún wọn tán ọkọ mọ̀ọ́bò fún wọn tán ọkọ bẹ̀rẹ̀ fún wọn tán ọkọ apẹtẹ fún wọn tán ọkọ sábò fún wọn tán ọkọ ìdí arẹrẹ fún wọn tán adé orí ọ̀kìn wọn tán kò já tẹyẹkẹyẹ ẹni mọ̀ oko ẹni kò mọ̀ ọlọ́mọ kò ọkùnrin mẹ́ta àtàbọ̀ wú lọ wú bọ̀ wọ́n máa tẹ́bọ̀ ẹjọ́ ta ló ń gbé ẹ sọ fún wọn pé kéènì mú owó yẹn kò lè tán ṣàkọsí wọn fún wọn tán ó tún lè bùgá wọn àwọn kan mú fún wọn tán owó yẹn kò lè tán ṣàkọsí.